bàbá mi ló ti wà níkàlẹ̀ lẹ́ni lórí ètò ògo ìgbàlà àwọn ni mo gbé wá nítorí pé wọ́n ti wá nígbà kan tẹ́ bá rántí wọ́n sọ̀rọ̀ nípa obìnrin àmọ́ lẹ́ni níjọ́ yẹn wọ́n tẹ̀ bá adámájẹ̀mú wọn làwọn máa tún padà wá láti wá sọ nípa ti ọkùnrin yìí a jẹ́ pé ní tòótọ́ àwọn tó bá jẹ́ èèyàn ọlọ́run ní tòótọ́ wọ́n máa ń dá májẹ̀mú wọ́n á sọ ìlérí wọ́n dẹ̀ máa ń múṣẹ wọ́n sọ níjọ́ yẹn bí ọ̀sẹ̀ bíi mẹ́ta bíi mẹ́rin sẹ́yìn wípé àwọn tó ṣì ń padà bọ̀ lórí ètò Ògo Ìgbàlà láti wá sọ̀tọ̀kùnrin wọ́n dẹ̀ wí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi dádì mi nínú Olúwa ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè kò ní fi yín sílẹ̀ ẹ kọ́kọ́ bá mi kí gbogbo ara lẹ́nà kó tẹ̀ tó dé pé a ṣe nǹkan kan ní àkọ́kọ́ àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tó fún wa ní pa wá mọ́ ti dọjọ́ òní ẹni tó dá wa sí ẹni tí ò jẹ́ ká sọnù kó tó di pa ó sọnù òun nìkan ni ọpẹ́ àti ìyìn fún òun nìkan la ó sì máa gbéga títí láéláé òun nítorí òun ló pa wá mọ́ ló dẹ̀ dá wá sí bákan náà pẹ̀lú akígbógbá wa bàbá bàbá màmá màmá àwa èèyàn ọlọ́run nílé níbi gbogbo tí a ti ń wo ètò yìí wípé lórúkọ Jésù Kristi àánú ọlọ́run kò ní fi sílẹ̀ ẹ̀yin tẹ̀ ń pè láti gbàdúrà ẹ̀yin tẹ̀ ń pè láti gbà wá nímọ̀ràn àánú ọlọ́run ojúrere ọlọ́run ọwọ́ ọlọ́run lórúkọ jésù kò ní dágbére láyé yín god bless you. ẹ̀yin náà ti bọ́rọ̀ ẹ̀ ṣe ra jáde ẹ̀yin náà ti rí i pé gbogbo nǹkan tó bá jẹ́ ti èèyàn lọ́hùn tòótọ́ kò kí ń ṣagídì kò kí ń ṣe ìrọ̀rùn ni ẹ dẹ̀ máa rí i pé lẹ́ẹ̀ni mo fi ń dà yín lójú ní ìgbà tí wọ́n wá yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọ́n fún àdúrà ni fún ìtọ́ni ni àti gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ti fi ẹ̀rí ránṣẹ́ lórúkọ jésù kristi ìyanu yẹn á tún máa tẹ̀síwájú nínú ayé yín ẹ̀rí yẹn kò dẹ̀ ní fi yín sílẹ̀ bàbá wa kí ni nǹkan tẹ́ fẹ́ fi bá wa sọ̀rọ̀ lénìí. ọlẹ́ẹ̀kan sí agbé ọlọ́run ga fún oore ọ̀fẹ́ tó fi fún wa tó dẹ̀ dá wa sí ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn a sọ̀rọ̀ nípa ah, ìgbésí ayé obìnrin lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ah, ìgbésí ayé ọkùnrin kí ló fà á kò nínú ayé tí a wà yìí kò sí eh, obìnrin láìsí ọkùnrin bẹ́ẹ̀ sì ni kò sí ọkùnrin náà láìsí obìnrin mo dẹ̀ gbà á ládùúrà yìí pé ètò rere ọlọ́run fún ayé rẹ yóò wá sí ìmúṣẹ nígbà tí a wo Genesis orí kìíní láti ẹsẹ̀ kẹtàdínlógún lọ sí kẹtàdínlọ́gbọ̀n kẹtàdínlọ́gbọ̀n lọ sí ìsàlẹ̀ bẹ́ẹ̀lì sọ kankan níbẹ̀. ìkẹtàdínlọ́gbọ̀n hmm. bẹ́ẹ̀ ni ọlọ́run dé ènìyàn ní àwòrán rẹ̀ mm-hmm. ní àwòrán ọlọ́run ni ó dá àti akọ àti abo ni ó dá wọn ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀ ní àwòrán ọlọ́run ni ó dá wọn àti akọ àti abo tálà ń pè ní ọkùnrin hmm. kàtẹ́ tó tẹ̀síwájú ẹ jẹ́ ká wo um, Sam onídàfídì kẹjọ. orí kẹjọ. orin kẹjọ. orin kẹjọ. orin kẹjọ láti ẹsẹ̀ kẹrin. láti ẹsẹ̀ kẹrin. láti ẹsẹ̀ kẹrin. kí ni ènìyàn. Mhm tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀ àti ọmọ ènìyàn mm. tí ìwọ fi ń bẹ̀ẹ́ wò ìwọ ṣáà dá ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju Ọlọ́run lọ ìwọ sì ti fi ògo àti ọlá dé e ní adé. hallelujah hallelujah hallelujah ẹ̀ka ẹsẹ̀ kẹfà sí. ìwọ mú jọba iṣẹ́ ọwọ́ rẹ̀. ọwọ́ rẹ̀. ìwọ sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. Oh, bàbá màmá tó ń gbọ́ mi ní òní asọ òní yìí à ń sọ nípa ìgbésí ayé ọkùnrin ọkùnrin kì í kàn ṣe akọ lásán hmm. akọ wà abo wà ọkùnrin wà obìnrin wà tí a bá sọ nípa ọkùnrin à ń sọ akọ tí ó dàgbà hmm. à ń sọ akọ tí ó tójú bọ́ hmm. à ń sọ akọ tí ó mọ ohun tí ó ń ṣe kákọ́ padà lọ sí ìpìlẹ̀ nígbà tí onígbà ní ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ní Genesis wa yẹn òun nígbà ọlọ́run ṣe pé ọlọ́run ṣe pé ẹ jẹ́ kí a dá ènìyàn ní àwòrán wa nígbà tí a máa dá ènìyàn ọkùnrin ni àkọ́kọ́ dá tí í ṣe akọ ni àkọ́kọ́ dá tí í ṣe ádámù kí ló dé tí ọlọ́run fi dá ádámù báwo ni ádámù ṣe jẹ́ nínú ìrìn àjò ọlọ́run nínú ìrìn àjò ayé yìí ádámù ni ẹni àkọ́kọ́ tí ọlọ́run kọ́ dá nígbà tí ó dẹ̀ dá àkọ́kọ́ ó dá ní àwòrán ara rẹ̀ ó dá ní ẹ̀dá ara rẹ̀ pé bí ẹ bá ń wá mi o ẹni tẹ bá ti rí oní tẹ bá ti rí ẹni yìí o ẹ ti rí mi. Hmm. náà ni ìgbésí ayé ọkùnrin ìgbésí ayé ọkùnrin nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn jẹ́ kó yọ ayé pé ó ní ìdí kan tí Ọlọ́run fi dárò pé wá o mo fẹ́ dá ọkùnrin wọ́n tẹ̀ tún jẹ́ kó yé wa pé nínú ètò Ọlọ́run kò sí nínú ètò ẹ̀ wípé òun fẹ́ dá obìnrin àmọ́ nígbà tó yá tí ọkùnrin yẹn ṣe kí ni o tó ń dàgbà sí i lọ́lọ́run wá rò pé ah jẹ́ kí n dé obìnrin o ẹ jẹ́ kí n dá dọ̀kásì o jẹ́ kí n dá yọ̀gbẹ́nu o ẹ jẹ́ kí n dé mi fowó ṣadé <laughs> gbogbo àtàjọ obìnrin ẹ má wọrí àkí n ṣe second option <laughs> ẹ má wọrí gbogbo ẹ ṣe kí ni òye ọlọ́rọ̀ àmọ́ gbogbo ẹ̀yin tí ẹ jọkùnrin ẹ jókòó kẹ́ fara balẹ̀ dáadáa nítorí pé kí ni tí ẹ bá máa fi gbọ́ ọ̀rọ̀ ìtàn ọ̀rọ̀ ọlọ́run táwọn máa fi gbọ́ tán ẹ máa mọ gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ gbé nínú ara ni o nínú ẹ̀mí ni o tí ipa yín lórílẹ̀ àlàyé gẹ́gẹ́ bí ọkùnrin tó máa fi jẹ́ ìwúlò tó bàbá wa ó yá ẹja tẹ̀síwájú. lórúkọ jésù yóò dára fún wa. àmín. ìwásáyé rẹ bàbá yìí lórúkọ jésù kò ní já sásán. àmín jésù kristi. ìránṣẹ́ ọlọ́run kan ló ní lóyìnbó ni when the purpose of a is not known abuse is inevitable. my spirit ó ní bí èèyàn bá mọ pàtàkì tàbí pàtàkì tàbí ìwúlò ìdí tí a fi dá nǹkan sí ayé ó ní àṣìlò rẹ̀ ni bàbá ìdí tí a fi sọ̀rọ̀ nípa ìgbésí ayé ọkùnrin òun ni láti fún ọ láti mọ èdè pàtàkì tó fi wà lé ayé kí o lè kó ipa rere ó ti wáyé yìí ná ó dẹ̀ rí ipa rere kó ọ̀rọ̀ rẹ ò ní dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ilé ayé tí o wá bàbá tó ń gbọ́ mi ọkùnrin tó ń gbọ́ mi lórúkọ jésù ó rí ipa rere kó àmín jésù kristi mo ń sọ wípé ọlọ́run dá ènìyàn láti pé kí èèyàn lè jẹ́ ọlọ́run nílé ayé lọ́gán tí ọlọ́run dá ènìyàn sílé ayé ó fún ní agbára àti àṣẹ ní Genesis ẹ̀dá bá kà láti verse láti Genesis wa yẹn láti twenty six lọ sísàlẹ̀ ó fún ní agbára láti ní àṣẹ lórí ohun gbogbo tí ó dá ó ní ẹ máa bí sí kí ẹ máa rẹ̀ sí ẹ máa gbáyìn lórí ilẹ̀ ó ní kí o sì máa ṣe alákòóso gbogbo tí Ọlọ́run dá kí ló wá ṣe ọ́ tó ń ṣe alákòóso hmm. ẹlòmíì bẹ́ẹ̀ lómi bó bá jẹ pọ̀ mọ́ ẹlòmíì tó bá ti jẹ pọ̀nmọ́ sóbà yìí tó bá dojú oorun ni màálù máa le <laughs> màálù tó ń lé aláwọ̀ ló fẹ́ gbawọ́ rẹ̀ hmm. ṣùgbọ́n gbọ́ mi agbára láti ṣe rere lórúkọ jésù àṣẹ láti ṣe rere èyí tó bọ́ sọnù nínú ìran rẹ èyí tó bọ́ sọnù nínú àwọn ọkùnrin ìran rẹ lórí ayé ẹni tó ṣàmì lórí ayé ẹni tó gbọ́ mi ó yá gbà á rẹ. àmì lórúkọ jésù kristi. ọlọ́run dá ọkùnrin ó dá ọ bàbá pé kí o lè jẹ́ ọkùnrin tí ó máa ṣalákòóso tí ó máa jọba tí ó máa darí ohun gbogbo wo egun tó níyẹn kò kọ́ ṣe yẹn la fi pe ọkùnrin nìkan hmm. bàbá jẹ́ sáyẹn sọ kíní kan àyà rẹ tó fẹ́ ọmọ tí tó fi fẹ́ nítorí ojúṣe. ẹ káwọ padà sórí ètò wa ètò yìí Ògo Ìgbàlà lẹ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú èmi ọmọ yín àtàlejò wa pàtàkì tí wọ́n ń fọ Ọlọ́run bọ wa ẹ̀yin náà sì rí báyìí pé kò pọsibú kàrọ ọmọ bàbá ká má ṣe kíni o ká má rí dànsákì bàbá lára òróró kan náà là ń lò pẹ̀lú ọlọ́run ẹ̀yin náà dẹ̀ ti pé ìwà bí ọlọ́run làwọn náà ní ọ̀rọ̀ yẹn ń jáde àṣẹ tí ń tẹ̀lé fi ayé tèmi o torí láti ìgbà tèmi ti mọ bàbá ayé tèmi ò rí bá kan náà tíwọ náà bá ṣàmì yìí pẹ̀lú ìgbàgbọ́ ni o kò kí ṣe pé tó kàn ṣàmì yẹn lórí ahọ́n tó o ṣe pẹ̀lú ìgbàgbọ́ tó o dẹ̀ gbọ́ràn sí gbogbo ìgbésẹ̀ tó bá sọ fún wa pé ká gbé lẹ́yìn ètò dájúdájú ayé tiẹ̀ náà lórí bákan náà mú wọ́n sọ nǹkan kan lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ ló ti jẹ èèwọ̀ èèwọ̀ wo nìwọ náà ti jẹ bàbá wa bóyá ẹja tẹ̀síwájú. ẹ èèwọ̀ kò séwọ̀ méjì tí a jẹ èso èso tí a jẹ yẹn ló fa èèwọ̀ hmm. nǹkan tí ẹ̀gbọ́n àti èṣùṣù dẹ̀ dúdú tó fún ni ìgbé ayé ahoro àti ìgbé ayé májèlé ìkọ̀sílẹ̀ náà kọ́ àkọsílẹ̀ apáti hmm. hmm. bàbá tó ń gbọ́ mi lónìí ah ojúṣe rẹ gẹ́gẹ́ bí bàbá nínú ilé èyí tí ò lè kápá rẹ̀ ọlọ́run tí ó pè mí ọlọ́run tí ó gbẹ́kẹ̀lé bí ó dẹ̀ gbẹ́kẹ̀lé ọlọ́run nítorí òun ètò yìí ọlọ́run yẹn yóò bẹ gbé bùkátà rẹ̀ àmì lórúkọ jésù kristi bùkátà yẹn ọlọ́run ti kọ́ mọ́ wa láti lè wá gẹ́gẹ́ bí ọkùnrin ṣùgbọ́n ó ti fún wa ní orí ọ̀fẹ́ láti lè máa gbé láti lè gbé pẹ̀lú ìrọ̀rùn ohun tí a ti ọwọ́ bọ̀ ló fà á tí ìnira fi dé ohun tí a tọwọ́ bọ̀ ló fà á tí wàhálà fi dé bàbá báyìí àkọ́ lára àṣìṣe mìíràn tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ìsinsìnyí òun ni àṣìṣe ojúṣe wa nínú ìdílé tí a wà. àṣìṣe ojúṣe wa nínú ìdílé. eléyìí tó túmọ̀ sí pé pé a ò ṣe ojúṣe tó yẹ ká ṣe yẹn. ọ̀pọ̀lọpọ̀ nítorí bùkátà tó wà ńlẹ̀ lótìtọ́ àsọ̀rọ̀ ìdílé púpọ̀ lẹ́nu ṣòwò jẹ́ mú point jẹ́ mú kókó kọjá débẹ̀ yẹn ká nítorí ojúṣe wa bùkátà tó pọ̀nlẹ̀ ká tó sanwó-lé sanwó-lé ọmọ kí ló wà fà á sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì tẹ́tí sí nǹkan tó ń rẹ̀ sanwó láyé ẹ̀sìn tí a wà yìí tó bá ti lóbìnrin kan tó ti fún lóyún kó bímọ wàá jájú mọ wàá ti dànù tó bá ti tọ́jú ọmọ ẹ̀ tó bá yá tó bá ti dàgbà ọmọ abèrè tó bá àwọn ọmọ abèrè ẹ hmm. tó bá ọmọ bá ti bèrè alọtọ alọ bẹ̀bẹ̀ pé kò lè fi bàbá mi ṣe hmm. wò ó ti ah! ó dẹ̀ ń fi ọjọ́ ọ̀la rẹ̀ ṣeré àná mi sí wọ bàbá yìí gbogbo ọmọ tó bí síta kó tó ṣègbéyàwó tàbí tó bí síta nígbà tó ṣègbéyàwó tó pa wọ́n tì tó ìyá aya rẹ̀ mọ̀ tàbí kò mọ̀ tí òun fi àjẹ wọn mọ yẹn padà lọ mú o. kó lọ ṣojúṣe ẹ. tí bá lè sọ òyìnbó yìí the mistake you are neglecting now will become a monster against your miracle. Hmm. àṣìṣe tí ó ṣe tí ó wá pàtì hmm. rírí ìsinsìnyí ó máa di ẹ ọ̀nà ó máa di ẹ ọ̀nà tí ìyanu rẹ lọ́jọ́ ọ̀la bí o bá ṣàtúnṣe tó wá ṣeéṣe gan pé kádùúrà gan má lè ka nígbà tó bá yá mọ́ tó bá ti lọ pẹ́ jù ọmọ tí o wò bí ọmọ àlè yẹn hmm. ọmọ tí o wò bí pé ìgbà tí mo wá sùkúl mo ṣe mistake yẹn ìgbẹ́gínní kan padà lọ mú ọmọ yẹn ní ìsinsìnyí kí o bá lè jí ọ kí o bá lè ní ìtura kí àwọn ọmọ tó gbé gẹ́gẹ́gẹ́gẹ́ kọ́ náà lè ní ọjọ́ ọ̀la ah, ah. kò sọ́mọ àlè o ah. bàbá yẹn ló kojúṣe rẹ̀ bíbélì gan jẹ́ kó yé ọ ní gbogbo nǹkan tọ́lọ́run dá ó ní dáadáa ni. Ah, ah. Ah, Solomoni lójú gbogbo àwọn tó wà lẹ́nu Ọlọ́run ti sọ Solomoni di ló ti sọ di ló ti sọ di kábíyèsí o ó bá àwọn àgbààgbà ń bẹ ó bá àwọn àwọn tá a pè ní legitimate ọmọ ó bá wọn nulẹ̀ hmm. ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kó yé ọ pé níwọ̀n ìgbà tó bá ṣe ojúṣe rẹ tó ti tọ́ ọjà ní jẹ̀ṣẹ̀ àti fòyẹ́ mo sọ pé kó máa lọ ṣàgbèrè kiri o mo ní olóró bí mo síta àwọn tó ti kù síta mm. àwọn ọmọ tí yà ń jẹ eh. tó ń gbé ọṣẹ́ pẹ̀lú ojoojúmọ́ eh. tí yà wọ́n ń gbé ọṣẹ́ pẹ̀lú eh. ojoojúmọ́ àwọn mò ń sọ o má ṣe mí o. àti pé dádì gan táwọn ọmọ yìí gan àti ìyá tó gbọ́n gan ò bá ṣépè ẹlẹ́dàá wọn ọlọ́run tó dá wọn gan máa ṣépè fún ẹ. ọlọ òun ni ẹni tó ń gba òun ni ẹni tó ah. ń gbèjà hmm. ẹni tí a pọ́n lójú òun pọ́n wọn lójú òun fojú òun fi ẹ̀tọ́ wọn dùn wọ́n bàbá yìí ohun tí a sọ lónìí ah. ní ìgbésí ayé ọkùnrin kí ló fà á tí ìṣòro wá fi pọ̀ báyìí àṣìṣe tá à ń ṣe tí bàbá la wá ṣe nígbà ni àwa náà sì ṣe ń sìn àkọ́kọ́ à ń wọ́nà àbáyọ lọ sọ́dọ̀ ẹlòmíì àkejì lọ sí ọ̀dọ̀ ọlọ́run mìíràn èkejì à ń wọ́nà àbáyọ lọ sí ọ̀dọ̀ èèyàn bí alẹ́ ara bíi tiwa. bíi tiwa tí ò sí nǹkan kan tó fẹ́ ṣe. ṣé ayé ìsìn tí a rí ayé ìsìn àwọn bàbá ń sàlẹ̀ godfather àwọn bàbá ń sàlẹ̀ tí wọ́n ti já àwọn ọmọ wọn kulẹ̀ Hmm. bàbá kan ṣoṣo tó ń bẹ lókè nìkan ni ò lè jáyọkulẹ bí o bá gbàgbọ́ nínú rẹ̀ ó hmm. máa ń gba ni ó máa ń là ni ó máa ń ṣe fún ni e, ènìyàn ẹlẹ́rara bíi tiẹ̀ eh. tí èmi rẹ̀ ń bẹ nínú wo rẹ̀ hmm. tó yẹ pé tí ó bá jáde nínú rẹ̀ tó bá sọ pé bẹ́ẹ̀ nísìn ó lè ní bẹ́ẹ̀ kọ́ lọ́la. ó tiẹ̀ lè kú lábẹ́ ìṣẹ́jú àyà. bí ò tiẹ̀ bá kú ó lè kú bí ò bá tiẹ̀ kú ó lè yí ọ̀rọ̀ padà àṣìṣe kejì ni àṣẹ àkọ́kọ́ wíwú ọ̀nà àbáyọ lọ sí ọ̀nà bòmí àṣìṣe kejì wíwú ọ̀nà àbáyọ lọ sí ọ̀dọ̀ ẹlẹ́rara bíi àṣìṣe kẹta kíkó ojúṣe wa sílẹ̀ nínú ìdílé. bàbá yìí ojúṣe rẹ nínú ìdílé rẹ nítorí ọwọ́ ìyàwó rẹ gbé sókè òun ti responsibility òun eh, ti eh. ojúṣe ìdílé eh, ẹ lọ́gbọ́n mi ìlú lọ́wọ́ ẹ kó máa gbé bùkátà kó máa gbé bùkátà tó bá dọjọ́ ọ̀la wàá fẹ́ kọ́ ọmọ máa so mọ́ ẹ tó bá wọlé sí hmm. ló máa ọjọ́ ọjọ́ mọ́ gbogbo mọ́ ló máa kígbe mọ́ tó bá dọjọ́ ọ̀la wàá fẹ́ kọ́ ọmọ kan wá sọ pé bàbá wa jókòó tì mí wọn ní pé ọ fìfẹ́ fa ọmọ rẹ mọ́ra bí bùkátà yẹn ṣe gbé pọ̀ fàwọn mọ́ra wọ́n máa bẹ́ ọ gbé aya rẹ̀ ń ṣe wèrè aya rẹ̀ ń ṣe àbí o ṣàfẹ́ wèrè o fẹ́ wèrè tó bá pè é jókòó bó ti fẹ́ wèrè pàápàá ọlọ́run ti fẹ́ ṣẹ́gun wèrè ara ẹ̀ gángan ara ya rẹ̀ o ti kó so pé kalẹ̀ ẹjọ́ tọ́jú lẹ̀ ẹjọ́ sọ̀rọ̀ so àṣìṣe nìyẹn àṣìṣe yìí wá continue ègún yìí continue àṣìṣe mìíràn wà tó jẹ́ pé ayé èsì tó wà ní modern modern modern what is trending tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ní ayé òde ayé òde ìsìn. ayé òde